àjàkálẹ̀ àrùn burúkú tó gba ilé ayé kan báyìí kò ní já yín gbà mọ́ àwọn ẹbí àwọn ará àwọn ọmọ yín kò ní já yín gbà mọ́ wọn lọ́wọ́ o ẹ ó ṣe òbí fún àwọn ọmọ yín pẹ́pẹ́pẹ́ ààbò olúwa ó ní ìkẹ́ la wà ẹgbẹ́ bóra mọ́ kò sóhun ibi tó lè ṣe é wá lágbára mẹ́ta lọ́kan kúláhùtù bìrábí wàlì nọ́ọ̀sì ìjìnlẹ̀ lọ́rọ̀ yẹn àwa máa rí di sí ni ìjìnlẹ̀ lọ́rọ̀ yẹn ṣùgbọ́n àwa máa rìndíìsì ni gbogbo ẹ̀yin aboyún wa pátápátá tẹ́ ẹ diwọ́ disẹ̀ sínú Elédùmarè ọba òkè bẹ́ẹ̀ ṣe rù láyọ̀ gbogbo yín pátápátá ẹ sọ láyọ̀ àrùn tó ń jà kiri yìí tó ń pa àwọn èèyàn káàkiri àrùn má fọwọ́ bọ́jú àrùn má fọwọ́ kanjú. àrùn má jáde ńlé tó ń jà káàkiri Elédùmarè ọ̀gá ògo á dáàbò ẹ̀ bo ẹ̀yin aboyún wa pátápátá bí ewé ṣe ń jábọ́ lára igi tí kì ní igi lára ọ̀gá ògo jùlọ ọ̀gbàgbà tó ń gbabi tí ẹnìkan kì í gbà ajẹ́kẹ̀ bí wẹ́rẹ́ ajá ewé àbíwẹ́rẹ́ ajá fún gbogbo yín ẹni lóyún abímọ yè àgàn àtọwọ́bọ̀sùn ẹni bímọ kò ní pàdánù ikú kórì wá gbéṣe ṣebí jinlẹ̀ lọ́rọ̀ yẹn àwa máa. Di sini ni ìjìnlẹ̀ lọ́rọ̀ yẹn ṣùgbọ́n àwa máa rìn dí sí ni. gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà lókè òkun pátápátá ọba tí kì í sùn ọ̀gbàgbà tó ń gbabi tẹ́ ẹnìkan kì í gbà á jẹ́ kẹ́ ẹ kó èrè oko délé á dáàbò bò yín tẹ̀bí tará tìbálé taya tọmọ a ò ní gbọ́ èrò ibi kankan lórí gbogbo yín pẹ̀lú àṣẹ Ìdùmarè gbogbo bá afẹ́fẹ́ burúkú náà ṣe ń fẹ́ kiri kò ní fẹ́ lù yín pẹ̀lú àṣẹ Ìdùmarè a wá rán àwọn ogun ọ̀run tó pọ̀ ní ipá àti agbára kó dúró ti ẹ̀yin tẹ́ ẹ wà nílùú òyìnbó kó sì dúró ti gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà nílé pátápátá pẹ̀lú àṣẹ Ìdùmarè búburú kan ò ní ṣubú lù yín o àwọn ogun ọ̀run tó pọ̀ ní ipá àti agbára wá lọ kojú àjàkálẹ̀ àrùn náà níbikíbi tó bá ti ń bọ̀ wá wá sì sọ agbára ẹ̀ di ìtẹ̀mọ́lẹ̀ àwọn agbára ẹ̀mí méje tó fi wọ́ Michael mímọ́ tó sì ṣẹ́gun Luciferi lọ́jọ́ ogun Ọlọ́run ilayi nas maliki nas robinas ìjìnlẹ̀ lọ́rọ̀ yẹn àwa máa rìdí sí ni ìjìnlẹ̀ lọ́rọ̀ yẹn ṣùgbọ́n àwa máa rí bí sí ni gbogbo ẹ̀yin arúgbó wa pátápátá Elédùmarè ọ̀gá ògo jùlọ á fi ààbò ẹ̀bò yín o ẹ ò ní lọ láì tó ọjọ́ gbogbo yín pátápátá ẹ ó fẹ̀yìntì ẹ ó jẹun ọmọ ẹ̀yin arúgbó wa làálàá yín kò ní já sásán gbogbo ìdààmú yín lórí àwọn ọmọ yín tẹ́ ẹ ṣe wàhálà tẹ́ ẹ rán wọn lọ iléèwé tí wọ́n kàwé tán àwọn tó lọ òkè òkun tán lọ òkè òkun tí wọ́n ń ṣiṣẹ́ tí wọ́n ń fi owó ránṣẹ́ sí ilé wọn ò ní fi òkú wọn wọn ò ní fi ránṣẹ́ sí yín o gbogbo ẹ̀yin arúgbó wa pátápátá òòrùn òṣùpá ìràwọ̀ àwọn nímọ́lẹ̀ tọ̀run òkúta oníyebíye àwọn nímọ́lẹ̀ sálẹ̀ ṣe bí jinlẹ̀ lọ́rọ̀ yẹn àwa máa rí di sí ni ìjìnlẹ̀ lọ́rọ̀ yẹn ṣe gbọ́ àwa máa rìdí sí ni àwọn ọmọ tó jẹ́ ògo fún yín àrùn burúkú tó ń jà káàkiri gbogbo àgbáláyé yìí kò ní já àwọn ọmọ náà gbà mọ́ yín lọ́wọ́ pẹ̀láṣẹ Èdùmàrè gbogbo ibi tí ọ̀tá tó bá fẹ́ gbà ọ̀tá ẹ̀mí àti ọ̀tá ara èyí pera ẹ̀ ní àjàkálẹ̀ àrùn pẹ̀láṣẹ ìdùmàrè kò ní kàn yín kò ní kàn àwọn ọmọ yín bí a ṣe fi ayọ̀ bẹ̀rẹ̀ ọdún yìí láṣẹ ìdùmàrè ayọ̀ náà la fi parí ẹ̀ kò sẹ́ni rídìí olókun àti ìdí ọlọ́sàá bàbá tó dá ọ̀run ààyè káàyè má ṣe rídi mi kọ́ta má ṣe di ẹ ìjìnlẹ̀ lọ́rọ̀ yẹn ilahi nas maliki nas rọ́bì nas àwa má rídi sí ni ìjìnlẹ̀ lọ́rọ̀ yẹn ṣùgbọ́n àwa máa rí díìsì ni gbogbo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ìṣègùn ní tolóyìnbó ni o ní ti ìbílẹ̀ ni o kí Elédùmarè ọ̀gá ògo ọ̀gbàgbà tó ń gbábi tí ẹnìkan kì í gbà ọ̀gbà tó ń gbá ìdọ̀tí ayé ẹni lọ ní jùnùjùnù àgbàrá òjò tó ń kó wàhálà ilé ayé ẹni lọ láì wẹ̀yìn kó fún àwọn wọ̀nyẹn ní ọgbọ́n ẹ̀mí ìmọ̀ àti òye ní gbogbo ìgbà gbogbo ìgbà tí àjàkálẹ̀ àrùn burúkú bá ń dìde kí Elédùmarè ọ̀gá ògo jùlọ kó fún àwọn tó ń ṣiṣẹ́ ìṣègùn kó fún wọn lẹ́mìí ọgbọ́n láti mọ ohun tí wọ́n lè ṣe ní àsìkò pẹ̀lú àṣẹ Ìdùmarè Ọlọ́run ọ̀gá ògo jùlọ kó má fi yín sílẹ̀ kó má fi mí sílẹ̀ kó pa wá mọ́ bí ẹyin ojú kó ṣe ojú rẹ̀ kó mọ́lẹ̀ sí wa lára ní gbogbo ìgbà tá a bá ń sùn ní gbogbo ìgbà tá a bá ń jáde kí Elédùmarè ọ̀gá ògo jùlọ kó má jẹ́ kí afẹ́fẹ́ burúkú kó má jẹ́ kó fẹ́ lù wá kó má fẹ́ lù mí kó má fẹ́ lù yín pẹ̀láṣẹ Ìdùmarè agbára burúkú tó rìn káàkiri ní àgbálá ayé ilahi nurse maliki nurse Robin nurse ọ̀gá ògo tó ní agbára tó jẹ́ ọlọ́run lórí ènìyàn tó jẹ́ adẹ́dàá ṣẹ̀dá bismika alhuma amoti wàhálà elédùnmarè ọgá ògo lọ ọba tó ń dáàbò bo ẹ̀dá tó wà lórí òró tí kìí sùn tí kìí rẹ̀ tí kìí tó o gbé kó fi ààbò ẹ̀ kó fi bò wá ààbò ó lè wá ó ní ìkẹ́. ṣe bóun la wa ẹgbẹ́ bóra mọ́ kò sóhun ibi tó lè ṣe é yìn lágbára mẹ́ta lọ́kan ọba tó dá ayé àti ọ̀run àtohun gbogbo tó ń bẹ nínú ẹ̀ kí ni agbára ò lè kà kí ni ipá rẹ ò lè kà kí ni ibi náà báwo ni ò bá ṣe tóbi tó tó ò lè bì wó tó ò lè bì mọ́lẹ̀ ọba tó dá ọ̀run méje àti ilẹ̀ méje pẹ̀lú ààyè ló fi ṣẹ̀kẹ́ dógún ọba ọ̀run ohun ayé ṣe bí jinlẹ̀ lọ́rọ̀ náà àwa máa rìndí sí ni ìjìnlẹ̀ lọ́rọ̀ lọ ṣùgbọ́n àwa máa rìndí sí ni gbogbo bá a ṣe gbà Elédùmarè ọ̀gá ògo jùlọ a fi àṣẹ sí o gbogbo àwọn tó sì wà nínú ìbànújẹ́ lórí ọ̀rọ̀ àjàkálẹ̀ àrùn yìí elédùnmarè ọ̀gá ògo adó tì wọ́n àwọn ẹbí okùnlúgà àti àwọn tó kù á tù wọ́n nínú lásìkò yìí o gbogbo wa pátápátá bá a ṣe bẹ̀rẹ̀ ọdún yìí nínú ayọ̀ elédùnmarè ọ̀gá ògo jùlọ a jẹ́ kí a parí ẹ̀ pẹ̀lú ayọ̀ o bàbá ọmọ ẹ̀mí mímọ́ mẹ́ta lọ́kan tó gùn wá jọ̀wọ́ kó ṣàánú fún wa ọba ọ̀run ohun ayé ṣebí jinlẹ̀ lọ́rọ̀ yẹn.